ẹ kúlẹ̀ ẹ̀yin aráalé orúkọ tèmi ni Folúkẹ́ Dáramọ́lá aya Sàràkọ́ mo kí gbogbo ọmọ Nàìjíríà káàkiri mo kí yín kú ọdún o a kú ọdún a kú ìyèdùn èmi á ṣe púpọ̀ ẹ̀ o ọdún ò ní mú ìkọ̀kan lára wa lọ o a máa lò nínú ayọ̀ àti àlàáfíà orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Folúkẹ́ Dáramọ́lá aya Sàràkọ́ ẹ máa wo Bísí Ológe kẹ́yìn náà lè mọ̀ bó ṣe ń ṣoge. Don't touch that This is Odudua flag. Mr. Koiki, Mr. Koiki, we've received the flag. This is Mr. Uh, Mrs. Foley from Songo, Lafenwa Itele, Ota. Thank you very much. Mihala bless you for the support, everything. So, this is what we are doing now. Bàbá ẹ súnmọ́ wa ẹ wá di àsíá I'm coming, yeah. Abi Àbí ilẹ̀ Yorùbá ṣàná wa. Yorùbá. Kò ní ṣe é ṣe lágbára Ọlọ́run, a ti ti òmìnira àlúwa náà, a ti bọ́ lóko ẹrú ó tó gẹ́ ìyá tó gẹ́ enough is enough. gbogbo àwọn wèrè tẹ́ rí ìgò ọjà àpòwọ́ bẹ́ẹ̀ni ọjà ọjà fúnra ọjà ah, ṣáwọn nìkan ni Ọlọ́run dáyé fún mi. Ah. àtìyàwó àtọmọ. Eh, oh my god this is Odudua. Omo Yorùbá rere kò pọkẹ give me the big one and the small one Oh yeah, jẹ́ ká kọrin wa o. Ilẹ̀ wa orílẹ̀ èdè wa ká gbéga kàgbéga fàyè rí ìgbàgbọ́ wa ni pé bá ṣe bẹ̀rù làbọ̀ mọ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká jọlá ìṣúná àtòmìnira ní kẹjẹ ká máa lépa tẹ̀síwájú fọ̀pọ̀ ire àtòhun tó dára ọmọ Oòduà dìde lásìkò ipò ẹ̀tọ́ rẹ ìwọ ni ìmọ́lẹ̀ odò adúláwọ̀ ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Yorùbá nation. Now, no going back. Mr. Koiki, thank you very much. Yorùbá nation. No, no, no. This video, please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.